بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أفي أي فون الله أفي أفي فون atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tí ó ń fárígá ó ń fárígá kí wa episode seventy ni a fẹ́ ṣe ní alẹ́ òní. alẹ́ òní ni alẹ́ Tuesday alẹ́ asòlàfà déètì òní ni nineteen rọ̀bíù alẹ́ awal oṣù kẹta ọdún fourteen forty three gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa pé ọ̀rọ̀ ìfẹ́ ó ní í ṣe pẹ̀lú ẹbí àti ìdílé nítorí pé ọkọ àti ìyàwó òun ni ìpìlẹ̀ ẹbí òun náà sì ni ìpìlẹ̀ ìdílé àwọn ọ̀rọ̀ tí ó kan ọkọ tó sì kan aya ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ kò wá mọ sórí ọkọ àti aya nígbà tó ti já sí pé ọkọ àti aya ní ìpìlẹ̀ ẹbí kọ̀ọ̀kan àti ìdílé kọ̀ọ̀kan nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ yóò máa kan bàbá àti ìyá ọkọ àtaya náà ló di bàbá àti ìyá ọ̀rọ̀ ìfẹ́ yóò máa kan àwọn ọmọ àwọn ọmọ tí èso tó jáde látara ọkọ àti aya náà là ń pè ní ọmọ bákan náà yóò máa kan ẹ̀gbọ́n àti àbúrò ṣebí ọkọ àti aya tẹ́n bá ti lè bí ọmọ ó kéré parí méjì á rí ẹ̀gbọ́n á sì rí àbúrò nípasẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ ó ní í ṣe pẹ̀lú àwọn àlámọ̀rí tó kan ọkọ àti aya àti àwọn àsọmọgbé wọn nípa bẹ́ẹ̀ ohun tí a fẹ́ mú sọ ní alẹ́ tòní ó dá lé ẹbí tí ó fi ìsìláàmù sílẹ̀ ẹbí tí ó fi ìsìláàmù sílẹ̀ báwo ni ó ṣe jẹ́ arákùnrin kan òun ni. Ni ó kọ ìbéèrè ránṣẹ́ wípé ẹni tó jẹ́ arákùnrin rẹ̀ bóyá bàbá àti ìyá pa wọ́n pọ̀ ni o tàbí bàbá nìkan ló pa wọ́n pọ̀ tàbí ìyá nìkan ló pa wọ́n pọ̀ ọ̀nà tá a lè gbà di arákùnrin ara wa nìyẹn nínú ẹbí. E kò sọ bóyá ẹ̀gbọ́n ni ṣùgbọ́n nínú ìbéèrè rẹ̀ ó padà hàn wípé ẹ̀gbọ́n ni ẹni yẹn jẹ́ sí. oníbèrè wa ń béèrè wípé ẹni tó jẹ́ arákùnrin òun ṣàdédé ó fi ìsìláàmù sílẹ̀ ó lóun ò ṣe ìsìláàmù mọ́. ẹni ìwà ń béèrè béèrè mẹ́ta lórí ìṣẹ̀lẹ̀ náà ìbéèrè àkọ́kọ́ ni pé ǹjẹ́ ìgbàláyè wà fún òun láti máa gbé pọ̀ pẹ̀lú arákùnrin rẹ̀ tí ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àmọ́ tí ó lóun ò ṣe ìsìláàmù mọ́ tó ti ń ṣe ẹ̀sìn mìíràn ìbéèrè kejì òun ni wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún òun pẹ̀lú bí arákùnrin òun ṣe ti bọ́ sínú ẹ̀sìn míì yìí sọ́lẹ̀tọ̀ fún òun pé tó bá fún òun ní oúnjẹ tàbí owó tàbí nǹkan míì láti gbà á ní ọwọ́ rẹ̀ sọ́lẹ̀tọ̀ fún òun láti gba nǹkan tí ọba fún òun. ìbéèrè rẹ̀ kẹta òun ni pé ìbéèrè rẹ̀ kẹta òun ni pé àwọn tí wọ́n tún wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò fún bàbá àhún a tún rí nínú wọn tí kìí ṣe mùsùlùmí ǹjẹ́ òun lè gba nǹkan ní ọwọ́ wọn àwọn ìbéèrè ẹ̀ nìyẹn o ṣe rí pé ọ̀rọ̀ ẹbí ni níwọ̀n àgbà tó ti jẹ́ ọ̀rọ̀ ẹbí ó lè ṣàkóbá fún ìfẹ́ ó lè ṣàkóbá fún ìfẹ́. pẹ̀lú ìyọ̀dá lọ́wọ́ màá gbìyànjú láti dáhùn ìbéèrè rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ insha allah ní àkọ́kọ́ náà ẹbí rẹ̀ tó kúrò nínú ìsìláàmù yìí olódi ló di christian ó wá ń bèèrè pé ṣé òun lè máa gbé ní ọ̀dọ̀ rẹ̀ bọ́yọ́ ti ń gbé níbẹ̀ tẹ́lẹ̀ tàbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbé níbẹ̀. ohun tẹ́sìn fẹ́ ni pé kọ́mọ́ gbé lọ́dọ̀ rẹ̀. bí ọba ti ń gbé lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ kó wá ọ̀nà tí ó gbà kúrò ń bẹ̀. ní ti gbígbé lọ́dọ̀ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ mọ́ kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kó máa gbé ní ọ̀dọ̀ ẹni jẹ́ ẹlẹ́sìn míì nínú Islam kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nítorí wípé mùsùlùmí tí ń gbé ní ọ̀dọ̀ ẹnìkan ìtumọ̀ rẹ̀ ni wípé ó ń gbé lábẹ́ àṣẹ rẹ̀ ó ń gbé lábẹ́ àmójútó rẹ̀ ó ń gbé lábẹ́ ìdarí rẹ̀ gbogbo ìwọ̀n yẹn ọlọ́run ò gbé kalẹ̀ fún ẹni tí kìí ṣe mùsùlùmí lórí mùsùlùmí. èèwọ̀ ni èèwọ̀ ẹ̀sìn ni kí mùsùlùmí kó máa gbé ní abẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí. bí ọba tí ìgbé ń bẹ̀ tẹ́lẹ̀ kọ́mọwulẹ̀ dá lábàá tọ́ba ti ń gbé ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ti wá ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ àpadà sí aburú yìí tó tóbi jù lọ tó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá lórí ilé ayé ohun tó kù ni pé kó yàgò fún un kó wá bò míì tí ó máa gbé. ní ti ọ̀rọ̀ só lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ ó lè gba nǹkan lọ́wọ́ rẹ̀ pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí a mọ̀ dájú wípé Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn nǹkan kan ní ẹ̀tọ́ nínú okòwò ṣíṣe ó sì ṣe àwọn kan ní èèwọ̀ ọ̀dọ̀ mùsùlùmí ni ìran ọjà kan ti jẹ́ haramu kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ christian kò sí òwò tí christian ò lè ṣe wọ́n lè máa ta ọtí ó lè máa tẹlẹ́dẹ̀ ó lè máa ṣòwò rìbá àwọn gangan ni aṣíwájú nínú gbogbo àwọn òwò àràmù wọ̀nyẹn. now òwò tí mùsùlùmí ò ní í ṣe nítorí pé òwò yẹn jẹ́ èèwọ̀ ẹni tó bá dá sí pé kìkìdá òwò yẹn nìkan ló ń ṣe àlẹ́tọ̀ àti gbowó lọ́wọ́ rẹ̀ àmọ́ bí ó bá jẹ́ pé ó ń ṣòwò halal nínú òwò tí mùsùlùmí lè ṣe tí ẹni yẹn bá fún ní nǹkan ó lè gbà. kódà ká sọ pé ó ń ṣòwò halal lẹ́gbẹ̀ẹ́ kan ó tún wá ń ṣe òwò àràmù ní ẹ̀gbẹ́ kan bí àpẹẹrẹ àwọn tí máa ta ọtí ma ma máa ta mínírààsì pẹ̀lú ọtí wọ́n á máa ta mínírààsì pẹ̀lú ọtí a sì sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ gba owó lọ́wọ́ olókòwò haram ẹni wa ń ta ọjà halal ó sì ń ta ọjà haram báwo ni yóò ṣe ṣàárín yẹn irú òwò tó bá ti fọ́jú pọ̀ báyẹn kò ṣeé pín kò ṣeé là kò ní gbowó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwòrán mi wà tó jẹ́ pé ẹni tó jẹ́ kèfèrí yóò ní bísínẹ́sì oríṣi méjì lọ́wọ́ tí kan máa jẹ́ halal tí kan máa jẹ́ haram nínú ẹ̀sìn tiwa ẹnu pé ìgbàkígbà tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ onítọ̀hún yóò sọ fún wípé ẹ̀gbọ́n ṣe mọ̀ wípé ọtí tẹ́ǹtàì àràmù ni nínú ìsìláàmù tẹ́ bá fẹ́ fún mi lówó ẹ má jẹ́ kó jẹ́ owó tẹ́ ẹ pa níbi ọtí. bóyá ní ìsìn ó ń ta ọtí ó sì ń ṣiṣẹ́ oṣù ok so ordinarily owó oṣù rẹ̀ ìjọba ó máa transfer sínú àkáǹtì ẹ̀ ni bí apalọ̀ tó sí cash and carry ni wọ́n ń ṣe ń bẹ̀ mu ọtí tán kò sì sanwó ni a lè rẹ́ẹ̀ tí ń transfer owó náà ń bẹ̀ o ṣùgbọ́n kò command so nípa bẹ́ẹ̀ tó bá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ yóò jẹ́ owó tí iṣẹ́ halali tíjọba transfer sí kò ní lọ́ọ́ bá ní ṣọ́ọ̀bù ọtí kó ní owó tẹ́ ẹ sọ ń kọ́ tí ó wàá ka owó ọtí lé lọ́wọ́ haramu lọtí títa ọtí haramu ni mímu ọtí haramu lòun náà. báyìí náà ni yóò ṣe ṣe pẹ̀lú àwọn ẹbí rẹ̀ yòókù tí wọ́n jẹ́ Christians. má jẹ́ kí inú bí ọtí tí mo ń sọ ohun tẹ́sìn ti wá sọ lèmi ń sọ yìí. ohun tó wà lákọọ́lẹ̀ nínú ẹ̀sìn wa òun lèmi ń sọ yìí. ẹ̀sìn mi ò lè pé nǹkan kan ní haram kí n ti torí tiẹ̀ kí n wá pè ní halal ẹ̀sìn mi ò sì lè pè nǹkan ní halali kí n ti torí tiẹ̀ kí n wá pè ní haram mùsùlùmí ọmọ ìyá wa níbi wá léèrè pé ṣé òun lè máa gbé pẹ̀lú arákùnrin òun tó ti di christian tóun sì lè máa gba owó lọ́wọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀sìn sì ni wípé mùsùlùmí kò gbọ́dọ̀ wà ní abẹ́ àṣẹ ìdarí àmójútó láti ọ̀dọ̀ ẹni tí kì í bá ṣe mùsùlùmí tonítọ̀hún á máa ṣiṣẹ́ òbí lé lórí tí ó máa ṣiṣẹ́ òbí lé lórí ẹ̀sìn wo fàyè ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹ̀sìn wa kò fàyè gbà wá káwa gan fún ara wa ká dá òkòwò haramu sílẹ̀ kò sì fààyè gbà wá ká mọ̀ wípé lágbájá yìí kódà kò jẹ́ mùsùlùmí ló ń tọ̀hún tí òkòwò rẹ̀ bá ti jẹ́ kìkìdá haram a gbọ́dọ̀ gbowó lọ́wọ́ rẹ̀ ó sì gbowó lọ́wọ́ ẹnìkan tó o mọ̀ pé ó ń jalè sọ́ọ̀mọ̀ pé ọgọ́ tí wọ́n bá mú un yóò tọ́ka sí wọn náà pé àjọ ná owó ni táwọn àjọ ná owó ni. sọ̀bọ́ bá dọjọ́ àlèkìyàmà tíyà bá dé bá olókòwò haramu yóò tọ́ka sí wọn náà pé àwọn jọ ń ná ni. àti pé àdìsí kan bẹ nínú fọ́tí àdìsí náwáwí tó sọ nípa arákùnrin kan wípé ó ṣèrìn àjò ọlọ́jọ́ pípẹ́ ọ̀rọ̀ ẹ̀ wá jẹ mọ́ àdúà ọwọ́ àtẹwọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mi má ń tán sórí ìrìn àjò yìí jẹ́ kí n kó èrè délé jẹ́ n kó èrè oko délé ànábì ni ẹ máa wò ó wàmọ̀ tí àmùhù haramun ló ń jẹ tó ń jẹun ohun tí ń mu haramu ni o wàgúvi yàbí haramin haramu ni wọ́n sì fi tọ́ dàgbà haramu ni wọ́n fi wò ó fàánà yustajabu lahu báwo ni wọ́n ṣe wá fún ní gbígbàdúà ẹni tá à ń gbọ́dọ̀ rẹ̀ tó jẹ́ olókòwò haramu oúnjẹ àárọ̀ oní ń fún wa oúnjẹ ọ̀sán oní ń fún wa oúnjẹ alẹ́ oní ń fún wa ó fi oúnjẹ haramu ó fi rè wá wa ó gbèrú látara haramu ọlọ́run kò ṣe ní lapa nínú ayé wa kò ṣe ní lapa lọ́jọ́ àlèkìyàmọ̀ lára wa. so nítorí náà ìdáhùn sí ìbéèrè arákùnrin yìí nìyẹn gbọ́ lẹ́ẹ̀kan sí i lọ́gán tí arákùnrin rẹ tó ti kú onú Islam bọ́ sínú Christianity ọ̀ lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin mọ́ láti máa gbé pọ̀ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó rẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó rẹ̀ bákan náà ní ti kó fún ọ lówó ni kó fún ọ ní nǹkan ni kí ni sọ́ọ̀sì nǹkan tó fún ọ yẹn ṣé halali ni tàbí haram tó bá jẹ́ halali nínú ìsìláàmù o lè gbà á tó bá jẹ́ haramu ò ní gbà so ìyàtọ̀ ń bẹ láàrin kó o wà lábẹ́ rẹ̀ àti kó o wà lọ́tọ̀ kẹ́gbọ́n rẹ fún ọ ní nǹkan tàbí kúwọ náà fún ẹ̀gbọ́n ẹ̀ ní nǹkan yàtọ̀ ń bẹ láàrin méjèèjì o ìwà lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó rẹ̀ èèwọ̀ ni completely èèwọ̀ ni totally èèwọ̀ ni. ṣùgbọ́n tó bá wà lọ́tọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò ẹ lè jọ fúnra yín ní nǹkan ìwọ ọlọ́kàn rí dájú wípé nǹkan tó fẹ́ ti ọ̀dọ̀ tiẹ̀ wá kì í ṣe nǹkan tí Islam ṣe ní àrọ́m. mo wá fẹ́ fẹ́ ìbéèrè yìí lójú ìbéèrè rẹ̀ yìí mo fẹ́ fẹ́ lójú sí i nítorí irú nítorí kẹ́nìkan má tún béèrè tí ó jẹ mọ́ bẹ́ẹ̀ lọ́la ká sì mú sọ àfi tí ohun tó bá tún béèrè tó bá tún fi bìkan yàtọ̀ sí èyí tá a ti sọ. So.